ẹ má fòyà ẹ má bẹ̀rù àwọn oníbòde ní agbòde. ẹ kalẹ́ o. ẹ kalẹ́. ẹ kalẹ́ ẹ kúṣẹ́. ta làwọn. akẹ́kọ̀ọ́ ni wá akẹ́kọ̀ọ́ ni wọ́n olùkọ̀tàn ni wọ́n iléèwé wọn ló wọn wá láti wá mọ̀ nípa eré ìṣẹ̀ǹbáyé wa ìdánwò lélẹ̀ sì jẹ́ fún wa ìpinnu wa ni láti rí i dájú wípé àṣà àti ìṣe pàápàá jùlọ àwọn ìtàn ilẹ̀ káàrọ̀ òjíire ò parun lójú ayé wa. ó kárẹ̀ ọ̀wọ́ ọmọ kọ́ni ọ́ ẹ̀yin ọmọ onílé ló ẹ ṣíbòdè. ṣé wa dájú nínú ìlú àbòdájú nígbà tí wọn bá ti sí oníbodè nídìí àbòdájú nílùú ara omi rẹ. ní ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún 1967 mo sì wà ní pínísí ní ọdún náà. ìlú arómiré gba àlejò ọ̀ràn gbogbo igi pa lọ́lọ́ odò gbẹ ojú ọ̀run sì fàya pẹ́rẹ bí ẹgbà owó bí òmíràn ni àwọn òrìṣà ṣígun dé látàrí bàbá ère tó ṣíṣẹ̀ kúrò nínú ìlú bàbá dìde ogun sọ́mọ ìyá ya dùbòlùgí bí ojú ajá ti ń ṣẹ̀jẹ̀ ọ̀sán di òru gànjọ́ mo gbọ́ ṣẹ́ṣẹ́ ogun mo sá mo gbé inú òkùnkùn mọ iye òkú tó sùn mo retí ikú ikú rí mi ó yẹrí mo kéré àmọ́ mo kọjá ọmọ àgbésọ́rùn roko ọ̀sán gangan ni mo fi kọjú àwọn òrìṣà kí wọ́n fi ọ̀wọ̀ ojú wọ̀ mí. ẹ̀yin òrìṣà ìlú ọ̀rọ̀ mi rẹ o alárò ìlú ọ̀rọ̀ àgbẹ̀nàgàngà ìlú mọ̀pọ̀ ọmọdé ni mí ni mo ṣe lọ já ewé ẹlẹ́bẹ̀ lọ́wọ́ kẹ́ ẹ má bàa bẹ̀ mí wò àṣà kì í fi egungun borí a kì í fi àkàrà màgbò ṣebẹ̀ ìwọ ìwọ ṣáà ohun tí bàbá mi fi sí mi lẹ́nu ẹ ṣe mí láwọn kẹ́ ẹ dáwọ́ ogun dúró aláàmọ́ yìí o. àwọn àgbààgbà gbóhùn mi ṣàṣẹ ogúnṣẹ́ ìlú padà sípò. Si gbogbo ìlúgbúrò mi ẹ̀yìn ìgbà náà ni mo bẹ̀rẹ̀ sí ní mọ ère gẹ́gẹ́ bí àwòrán rẹ̀ bá ṣe wá sí mi lórí kò pẹ́ làwọn ará ìlú porúkọ mi dà sí àjàlá alámọ̀ ère. èmi ní ìbéèrè kan ìyáàfin àjàlá tẹ́ ẹ bá lè gbà mí láyè. ìyáàfin ṣe á jẹ́ lọ́mọ kékeré ara mi àjàlá náà ti dá. ó dáa àjàlá ṣé mo ní àǹfààní àti béèrè. mi ì rò bẹ́ẹ̀ ojú inú mi ti ń ṣúbọ̀ ìyún já sí pé ọjọ́ ti ń rebi àná ṣe sì rí òkùnkùn tá a rí hun kò mẹ́ni ọ̀wọ̀ ká tó má wàá sọ tèmi tí n ò lójú tá a fi ń yọ gbòǹgbò lọ́nà lójúmọmọ ilé ti tó lọ. ẹ̀yin òrìṣà ìlú arómirẹ́ o alára ìlú alára agbéná gẹ́ngẹ́ ìlú ìmọ̀po ọmọdé ni mí ni mo ṣe jáwé alábẹ́ lọ́wọ́ kí ẹ má bàa bẹ̀ mí wò àṣà kì í fi egúngún bọrí a kì í fa kàlàmàgbò sebẹ̀ ìwòrìwò ṣáà lòun tí bàbá mi fi sí mi lẹ́nu ẹ ṣe mí láwo kẹ́ ẹ dáwọ́ ogun dúró. ìbẹ́ ẹ̀rọ ní ìyó ẹ̀yin tó láyé àmà àríbà o ẹ̀yin tó láyé àmà àríbà gbẹ́gungun bá wọnú aṣọ àṣìríbà o. àríbà lógo àríbà lọ́la òṣìdélé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gọ́ ọgbọrun ọgbọrun ìwọ ò ní dúró mẹ. yé yé yé yé. lò ńlá ó jẹ́ náírà padà ìwìn inú igbó ńkọ́. ìwìn. ẹyin ìwìn inú igbó. ṣé o mú burúkutu sùn lálẹ́ àná ni. bọ́ba yọ ọ sùn. Ah, èmi emi rò pé mo lè sùn mọ́ ọ. o sùn mọ́ ajẹ́pọ̀ ọ̀dà sùn mọ́ bóyá kò wá bọ́ sápá bí kémi bọ́ síbẹ̀. ẹ eh, ẹ tí ì sùn ah, àsùnmọ́ ni ọ lóòótọ́. tani ń dá fẹ́fẹ́ lọ́wọ́ iṣẹ́ tádá ni wáyé rán ènìyàn ni àbẹ́ranko bó bá jẹ́nìyàn ni kí lo fẹ́ rà ìbá wa jẹ́ranko padà wá àjẹkù tó délẹ̀. ènìyàn ni mímí ò kì í ṣe ẹranko. kí lẹ fẹ́ rà. èmi ni àjàlá ọlájúwọ̀n ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó wá ṣe ìwádìí nínú ìlú yìí. Ah, ọlájúwọ̀n. Ah, àjíire bí. ojúmọ́ rẹ ni àdúpẹ́ ṣé mo lè wọlé. mo wọlé. ṣé kìí ṣe torí ìbéèrè rẹ àná ló ṣe jí wá. <laughs> ìbéèrè mi àná jẹ́ ọ̀kan lára àkàìmọye ìbéèrè tí mo fẹ́ béèrè. Hmm. níbo la ti wá fẹ́ mú báyìí. Ah, kò síbi tá a ti lè bẹ̀rẹ̀. Nínú àṣà àti ìṣe ìlú Arómiré, gbígba ère ìṣẹ̀mbáyé Ojúbánirẹ́ sí àkàtà jẹ́ oyè jíjẹ. A máa ń yẹ́ irú ẹni bẹ́ẹ̀ sí bí ọba ni. Bàbá mi, ará onímí kọ́lé oṣó ni oyè kàn. Nínú ìtàn tí mo bá, fún iye ọdún tí òrìṣà yìí máa fi pinnu láti fi wà ní àkàtà Olùṣọ́rẹ̀. Ẹnikẹ́ni ò gbọdọ̀ gbé tàbí ti ère kúrò níbi tá a bá fi ìdí rẹ̀ sọlẹ̀ sí. Ewu burúkú tí mo ló bẹ́lẹ̀ nínú ìlú wa lọ́jọ́sí kò ṣẹ̀yìn ìjàmbá tí mo ló kọlu bàbá mi gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ nínú ìtàn kí bàbá mi tó bí mi sáyé lèrè ojúbánirẹ́ ti wà lákàtà wọn. ọmọ ọdún méje ni mí lọ́jọ́ tílẹ̀ lànà gbẹ̀bọ̀. wọ́n pa bàbá mi wọ́n pa ìyá mi. wọ́n gbé èrè ojúbánirẹ́ lọ lẹ́yìn ìgbà tán sọ mí sókùnkùn ayérayé. Hmm. ayé máa níkà o. ẹ àwa ènìyàn gángan nìkanú ayé. àmọ́ èmi lérò wípé èrè ojú bá ní rẹ́ dàbí òrìṣà tí ẹnikẹ́ni ò lè dojúkọ ni ó ṣe wá rọrùn fún wọn láti rí gbé bẹ́ẹ̀ yẹn. Hmm. ohun kan ṣoṣo tí aráàlú ò lè dáhùn sí nìyẹn pàápàá jùlọ àbọ̀ rẹ̀. Hmm, ọlájùwọ̀n kí lérè tó ń sunkún má sunkún mọ́ gbogbo ẹ ti dohun gbàgbé. ọlájùwọ̀n alákọ̀rí ni ọ́ o ibí ló wà. kí ló dé. bá mi ti pèsè orí ìlà wọn láwọn fẹ́ bọ́ sọ̀rọ̀ àjàlá máa padà wá rí o. sọ dìde kó já lọ. ìyá ṣe jẹ́jẹ́ o elédùn owó wà pẹ̀lú mi. ìyá kí n kọ́kọ́ sanwó náà. ẹ mọ̀ san ọba mi lé. mo ní kó o dúró kí n fọwọ́ onírọ́. Ah! yẹ kó jókòó sí lórí. wàá dẹ̀ sọ fún wàá sọ fún wọn pé mo mo mo ń ṣe nǹkan lọ́wọ́. balẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ bàbá mi wà lórí ìlà ẹ pẹ̀lẹ́. bàbá mi ẹ kojúmọ́ àlàáfíà ni rárá o ní kété tẹ́ ẹ ti kì wá nílọ̀ wípé ká máa wá sí ìlú arómirẹ́ làwa náà ti darí síbòmí gbogbo ìwádìí wa máa parí ní ọjọ́ àbámẹ́ta àpòmùlà wà báyìí bó bá di fẹ̀rẹ̀ mọ́jú ọ̀la a máa darí sí dán rẹ̀ ní kété tá a bá ṣe tán níbẹ̀ àyálé ká tó padà sílé ìwé ó dà ó dà ó ẹ ṣe balẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ra. Ah, ìròyìn tèmi rè. bẹ́ẹ̀ ni. Ah, ah, àbúrò nǹkan wọ́n máa tó yan olórí tuntun fún wa ẹ ṣeun balẹ̀. Eh, alákòóbá ni wọ́n ìfẹ́ yà. ee eh, irọ́ pípa ni wọ́n sì yàn láàyò dákun sébi tá a wà yìí sọ́súnmọ́ bẹ̀rẹ̀ débi débi àpò mu. o mọ̀rọ̀ bàbá mi bí n bá ti sọ fún ọ wípé arúmi rẹ la wá wọn máa káyà sókè ni. ló wá múrọ lẹ bàǹtàbàǹtà báwọn. irọ́ kọ́ ìpínlẹ̀ kan náà ṣáà ń gbogbo ẹ̀ irọ́ mélòó mu wá pa. ọ̀dà ebi ń pa ẹ̀mí ó bá ń lé. àwo èkúrú. tó ti dá. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ó kẹyọ kan. kí tún ni ṣé lóòótọ́ ni pé arákùnrin Samueli Ajayi Crowther ló kọ bíbélì. rárá o ẹ ọ̀jọ̀gbọ́n òwe Samueli Ajayi kọ́ ló kọ bíbélì hmm. àmọ́ àwọn ló túmọ̀ bíbélì látèdè gẹ̀ẹ́sì sí èdè Yorùbá ọ̀pọ̀ ọ̀nà lẹ́lòmíràn ti fi gbé ọmọ ọba fọ́ṣù nínú àwọn àkọsílẹ̀ wọn fún àpẹẹrẹ èṣù ẹlẹ́gbára tí gbogbo ayé mọ̀ nínú ìṣẹ̀ṣe ilẹ̀ káàrọ̀ òjìrè ó yàtọ̀ gedegbe sí sátani tí ń bẹ nínú bíbélì àti sheitan tí ń bẹ nínú alukuran ẹ nígbà tí ọ̀jọ̀gbọ́n ìwé òǹkọ̀tàn Ajayi Crowther tí wọ́n rí wípé ìwà jọ̀wà ni wọ́n fi ya orúkọ èṣù nínú ilẹ̀ kárò òjìrè fìdípò èṣù tí ń bẹ nínú bíbélì ṣe rí wípé wọ́n yàtọ̀ gedegbe síra wọn báyìí. ó ṣẹ̀ṣẹ̀ yé mi. Mm ẹ ṣe gan ni ṣé ẹ máa fẹ́ràn láti jẹ iyán àti ọbẹ̀ òṣèké ah. lálẹ́ yìí. wọ́n ní ṣùtà lóko bọ̀ọ̀kù ẹ lọ́dẹ àbágbẹ̀ ọdẹ a máa roko. Hmm, àgbẹ̀ ni. n tẹ́ ẹ bá ti gbé fún wa la máa jẹ. kò sí wàhálà. ẹ ṣeun. mo rí yín ná. ẹ kú kébi máa pa wá nílùú arómi rẹ. ebi ò tiẹ̀ lè pa ilé tí mo wà nínú ìlú. ẹ ṣe. <laughs> Eh, alámọ̀ ire domire mi. Mm remidorere remidorere alámọ̀ ire. <laughs> ọ̀làjú ṣé kò sí nǹkan pẹ̀lú ìwé àfi ojoojúmọ́ kan báyìí ẹ́ àbókọjá ìwádìí táwa ṣe ń nìyí. gédégbé ah, ó kọjá ẹ̀ gédégbé kódà wọn ò fìbì kan jọra jọ ẹ fi èmi lẹ̀ pẹ̀lú ìwádìí tèmi ìkórìtà mẹ́ta la dé o kó ní kálukú tara rẹ̀ káfíọ́lẹ̀. agbọ́láhàn agbọ́láhàn. kí la rí gbọ́ o. ọlájúwọ̀n ni ó ní ìpinnu òun ó ti yàtọ̀ sí tiwa òun ò bá wa ṣèwádìí mọ́. ọlájúwọ̀n. bó lóde ò bá kú lóde ò bá kú bó lóde ò kú ojúde ò léwu koríko. ọ̀làjúwọ̀n ọ̀rọ̀ tí mo pè ọ́ sí mo màmá mọ̀ pé ọ̀làwálé ni torí mo mọ̀ pé yóò gbóná lára rẹ̀ mo fẹ́ rìnrìn àjò tó dọjọ́ àbámẹ́ta ìgbà wo ló ti wá ń ròyìn. ẹ iye níṣẹ́ sọ ni pé ó yẹ kí n bá ya mi rẹ̀ ṣe nǹkan lọ́jọ́ àbámẹ́ta gangan. Hmm. Ah, àmọ́ ṣé kò wá nípa ìwádìí wa lára. Ah, ah. bàbá di lára bíi ti bò ebi àti bàbá dìde bì kan ẹnu kẹ́yìn ó ṣe ìparí ìwádìí ni kẹsì wàá mú bá mi ní ọ̀dọ̀ wa lọ́hùn. kò bú mo fọlọ́run bá ṣe ẹ ó ṣe àmọ́ bẹ́ẹ̀ bá yọ ọ̀dọ̀ bá mi rẹ bàbá fi nǹkan ránṣẹ́ ẹ mọ́dọ̀wọ́ bò ó. bóyá kó o yí ìpinnu ẹ padà kó o tẹ̀lé wa. wo èmi fẹ́ lọ rájà rà. ẹ n tà ń sọnù ìwádìí la wá sí ìwà fúrọ̀ ní mọ́ká. Ah. ìwádìí ni mo wá wá ìfẹ́ ló kò mí lọ́nà àṣé ìlú arómirẹ́ ni elédùà fi orí ìfẹ́ mi pamọ́ sí. torí kójú alọ́kó ló ń kígbe má bàa tó ni. nígbà tó sọ ìfẹ́ dohun tá a lè fojú rí bí ọ̀sán tó so sórí igi. Ah, irọ́ o ṣé ìfẹ́ ò kì í ṣe ohun tá a lè fojú rí ni. tá ń jẹ́ fojú ráfẹ́fẹ́ àbí ìwọ ọmọ ẹ̀yà tí orú jẹ́ ìfẹ́ òun ṣohun àárí ìfẹ́ tó ń gbénu afẹ́fẹ́ ṣọlá ìfẹ́ a máa fẹ́ lu ni fẹ́ni tí ò bá dúró ṣinṣin ìfẹ́ lè gbèrú ẹni bẹ́ẹ̀ ṣubú. irọ́ o ìfẹ́ tèmi wò yìí ò lè gbé ni ṣubú o. ìwọ wí. tàbí tí n bá tún gbọ́ orúkọ mi wúrà ọlá lẹ́nu rẹ̀ ilẹ̀ agajù ẹ lọ. gbogbo ènìyàn ló ní ibùsọ̀ tiẹ̀ ibùsọ̀ ti tèmi ni mo dé yìí o. ah èmi ọmọ pọ̀lù tó yìí o akọjú èmi ọmọ pọ̀lù tó yìí o akọjú. ẹni bá gbígi ọdán láyé ń dán fún ẹni bá gbígi ọ̀gẹ̀dẹ̀ láyé ń dẹ̀ fún bí o bá gbígi ọ̀gẹ̀dẹ̀ ayé á dẹ̀ fún àwọn bí o bá gbígi ọ̀rọ̀ ikú ọ̀rọ̀ báyìí ló bá ká. inú fún àyà fún fojú kò tí o mo ṣe àmọ́ pé ìlú mọ̀ọ́ká ni bàbá tó bí ń lọ́mọ wúrà ọ̀la san tí ó sọ jẹ́ ń kúrò ń bí. ó dá ọkọ mi mo ní ìrọ̀ ayọ̀ fún un. tẹjú ma dáadáa imú rẹ tó ń wò yìí ta ló fi mú jọ. ó fi mú jọ wá ìrẹ ló fi mú jọ. kàlàkùrò wèrè ṣé lè jọ mọ́tò bàbá ẹ̀. ẹ ẹ jẹ bá wa ṣọkọ. má bínú ẹ má jẹ́ ń gbé bẹ́ẹ̀ ẹ dákun ẹ gbé lọ́wọ́ àwọn ọmọ wa kan lè jẹ́ ẹ gbé bẹ́ẹ̀. èmi ò rò pé wọ́n wá láti wá bá a dogun wọ́n mi ojú wọn tutù. ẹlẹ olómi tutù mami ṣé ká fin. kò gbúdọ̀ dúró ẹ̀fìn ni o ẹ̀fìn gidi tẹ́sẹ̀ rẹ̀ ò ní balẹ̀ kò ní dáa fún bàbá tó bí ọlọ́mọ ó lè sí ọmọ ní o kò lè dáa fún bàbá ẹ̀. ló fẹ́ kọ́ pa ẹ̀fọ́ mi lọ́wọ́ ìkà làwọn èèyàn ìkà ni mo gbẹ̀sán. This is not Kebe from Kebe's clinic. Bàbá mi ò lórí bíbú mi wọ́wọ́wọ́, irin mi lórí irin mi lórí, orí mi kan ni, orí mi kan ni. Mo fẹ́ àgbà gáréèjì lọ wa, wọ́n kàn yìnbọn lù mí ní gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ìbọn wọlé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Bọ́ọ̀bù bọ́ọ̀bù. Boss, there is a problem. Gbogbo encyclopedia ìyá yìí kò fọhùn rárá. Ibi tí mo lọ gan nìyẹn, ṣerú mọ̀tẹ́ ń lẹ̀ tẹ bá ń gbọ́n wá mi yan èpè ìṣèlédì mi wọ́n ti gé lọ́mọ ìgbọ́n kankan wọ́n mà tó sùn lẹ̀ tẹ bá ní hallelujah òun á ní òkè tẹ bá ní amen òun á ní òsánà. na emergency muna. emergency doctor at kebes clinic what is our first rule. seven dying patients. hey doctor hey heart. forward march. tẹ̀lé àkọlọ́ mi lọ́dún lọ́dún lọ́dún. Ọ̀gá! àbókí àwọn eh? èèyàn tó ní ara wọn yàrá. na this one gbọngbọngbọngbọ inem na jamiu na you know well. ọfíìsà evans mọlẹ ọjẹ ọjẹ. ariwo ẹ wọn máa ń tó lé epo kò dẹ̀ lè ra one litre. ọlọ́run ìpè mi ò gbógun ti àwọn tó ń gbógun tì mí. ọlọ́run ò lè gbógun tọ̀ tó lórí wọn ń ṣe gbógun mi torí ogun tó máa padà já ẹ ajuto ogun jíjà àti gbógun mi náà confam eh? Eh? mi family planning. Ah, ẹ̀yin ọ̀rẹ́ báwo lẹ ṣe mọ̀ pé bí mo wà. ìfẹ́ ah, mi mọ̀ bínú mi ò ní pẹ́ padà. Ah, ọ̀làjúwọ̀n sórí pé òsì àtìránù ló ra wọlé ìwádìí la wá ṣe nínú ìlú yìí obìnrin ló sọ di wádìí tiẹ̀. ẹ kí ló kàn ah. nǹkan tó bá ń wù mí mo lè fi lé ayé mi ṣe. Ah. wẹ́ wo àjàlá lẹ́ni tí mo fẹ́ fi ṣe ìwádìí mi bẹ́ẹ̀ ni àjàlá àjàlá ó dà ẹ sọ fún mi ṣé ẹ̀yin ò rí wípé kò síbi tí àjàlá ò fi ṣe ìtàn ni àjàlá tó fi gbogbo ara ṣe ìtàn tí ò síbi tẹ́ ẹ gbé ti tá títò tibẹ̀ jáde

tẹ̀tẹ̀ òjò tí ń lómi lẹ́kẹ̀rùn ó tó dé láìwẹ̀ ó mọ́ láì fàdínpara ò ń dán lálàyé ìkósun olórí ẹlẹ́wà ní ọ́ ààrẹ ààrẹ àpẹẹlẹ o adúnigbò gbàrà àṣoge alálẹ̀ onílẹ̀ ká lálálẹ̀ ló léwu tún bọ̀ o. àjàlá àlàmọ̀ ire àlàmọ̀ ire. ìyẹn ni wípé ibi lòun sùn sí. láti kékeré mi. ibi tí ò ní lẹ́kùn láì kì í ṣe ará ìwò àtẹnikẹ́ni bá wọlé wá ṣe ní jàǹbá ńkọ́. Hmm. jàǹbá wo ló tún fẹ́ le ju nítòjú mi ti rí sẹ́yìn mo ti mu omi nínú igbó ọkàn mi ní èrò ilé ìdààmú náà. Àjàlá. o lájú mi. ẹ mo ní kí n dúpẹ́ lọ́wọ́ rẹ fún gbogbo akitiyan lórí àsopọ̀ ìwádìí ó ṣe mo dúpẹ́. àmọ́ Àjàlá. ọ̀túnla ni mo ń padà síbi tí mo ti wá. èmi náà ti múra ń lọ ní kíákíá lẹ̀. bíi ti báwo. mo mọ̀ pé abo ni òjò fẹ́ wa òru ni ó sì fẹ́ gbẹ̀yìn. rárá o akọ ni òjò tèmi rí tó ń rọ̀ yìí o ó dẹ̀ dá mi lójú wípé tútù ló máa fẹ́ kọrin kése. ayélabọ́lá ni mo sorúkọ rẹ̀ ojú òun ni mo ti ráwòrán. àjàlá alámọ̀ ire alámọ̀ ire àjàlá. wọ́n lọ fẹ́ rí mi. bẹ́ẹ̀ ṣé ò sí. ṣe bí wọ́n ní igi téèyàn bá torí rẹ̀ kò dì ó yẹ kó lè ṣoṣo ni jẹ ni lóòótọ́ lẹ́ni mo dá lọ́mọbìnrin àmọ́ mi ò wù yín. sorry àjíkẹ́ mo ti sọ fún ẹ nǹkan lè rẹwà kó má wùn ni ká má parọ́ ó rẹwà lóbìnrin àmọ́ ò fi ibì kankan wù mí àjàlá lẹni tí ọkàn mi yàn òun sì ni mo nífẹ̀ẹ́ sí. afọ́jú nìfẹ́ yín ó mà ṣe àṣé òótọ́ ni pé èèyàn máa bá ọgàn níbi tí èèyàn bá lérò pé yóò ti bá ọgbọ́n wọ́n sì wí fún mi o wọ́n ní má fóúnjẹ mi ṣòfò. ṣorí nípa tí oúnjẹ má bínú lórí ọ̀rọ̀ tìfẹ́ ah, láíláí fàbàdà kò sọ̀rọ̀ mẹ́ ẹ ṣe wá rí nípa tí pé afọ́jú ni mo nífẹ̀ẹ́ sí ò ṣe é mo fara mọ́ ìwọ tó o dẹ̀ lójú pa ojú ẹ mọ́. ọlájúmọ̀. padà fún ẹ. a ah, ilé ah, ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu bóyá kó o sọ kó o wá gbóòórùn ẹ̀ tí ò bá nírùn ó eh, fẹ́ mú obìnrin àjèjì láti ìlú àjèjì lọ sí èkó eh, ṣé ó jẹ́ akẹ́kọ̀ọ́ ni àbí bo ló fẹ́ máa gbé. onílé ayé ẹ gbọ́ láwọn má tún pe obìnrin tí mo nífẹ̀ẹ́ sí ní àjòjì mọ́ ah, kí ló dé kò síbi tí afẹ́fẹ́ ìfẹ́ ò lè fẹ́ lu ni o. afẹ́fẹ́ búni tó fẹ́ lu. gidi ìwádìí ṣe wá padà já sífẹ̀ẹ́ ọ̀làjúwọ̀n ló jẹ́ bára ẹ̀ sàn tó ń jò tọrọ. ẹ̀yin méjèèjì ní kẹ́ bára yín sọ èyí tó ń jò ti tọrọ. ṣé torí pé àjàlá fọ́ lójú ó dẹ̀ wí fún mi àkàmọye ènìyàn kan ló ti forí ṣọpọ́n sínú agbami ìfẹ́ pẹ̀lẹ́ni tójú rẹ̀ pé ṣé ojú níní ó wá túmọ̀ sí ìran rere ni èèyàn lè wo ìran pẹ̀lú ojú tó pé àjàlá ń rí ìran láì lójú aríran sì lọ bá àwòrán kó nígbà ọṣọgbà ẹ. ọlájúwọ̀n hmm. ọ̀rọ̀ tó gbà ronú sí dáadáa ni torí ó yẹ kí ará ọ̀fọ̀ ọlọ́tí kó tó ṣòwò jàkadì níwọ̀n ìgbà tó jẹ́ pé torí ìgbéga àlùwà yìí lẹ fi ṣe fẹ́ mú àjàlá lọ inú tèmi náà dùn sí ṣùgbọ́n ibikíbi tí àjàlá bá ń lọ mo gbọ́dọ̀ tẹ̀lé lọ mo gbọ́dọ̀ mọ ojú débẹ̀ kí n mọ ibi tó bá fẹ́ dé sí n ó sì mọ bí mo ṣe fẹ́ sọ fún baálẹ̀ kélédùà kó jẹ́ gbà fún wa àjàlá. bàbá awakọ̀ ọ̀la. ṣé o nífẹ̀ẹ́ láti tẹ̀lé wọn lọ àbó ò nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ láti tẹ̀lé. tó ọ̀rọ̀ náà dayọ̀ torí pé a gbọ́dọ̀ kọ̀rọ̀ sí àjàlá lẹ́nu ntọ́ bá ti wí àṣẹ́gun ni bó ti kó wọn tẹ̀lé ń lọ ó ti dáa. àmọ́ bàbá ṣé ó dá yín lójú wípé baálẹ̀ máa gbàṣà ìkànnù o èmi ò lọ sọ pé yóò rọrùn àbí kò lè rọrùn o ṣùgbọ́n èmi ó gbìyànjú láti tẹ̀lé yín dọ́dọ̀ baálẹ̀ tá a mọ̀ bá ṣe bá wọn sọ̀rọ̀ láti lè fi àjàlá lẹ̀ kélédùwà ó tẹ̀lé adọ́hùn wo àjàlá tó ń wò yìí olóore tèmi nì à n ò gbọ́dọ̀ mọ̀ mójútó gbogbo ibi tó bá wà òun ló yọ mí lọ́fìn iṣẹ́ akọ̀pẹ ni mò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ti jábọ́ lórí ọ̀pẹ tí n bá ti kú dànù òun ló fi ọ̀nà hàn mí ló sọ pé iṣẹ́ awakọ̀ ni kí n máa lọ wà kí ni mo déèdì ọkọ̀ náà sí bọ́lọ̀ ń ṣe gbàdúrà mi nu mo bá dolówó mo bá dọlọ́rọ̀ mo di gbajúmọ̀ láàrin ìlú mo dẹni tí wọ́n ń yẹ́ sí àjàlá ni ọ̀ n bá ti jábọ́ lórí ọ̀pẹ tí n bá ti kú dànù ń lọ́ fọ̀nà hàn mí pé ibi tó kù sí rèé n ò lè fi í E, èèyàn tèmi ni ọmọ bíbí inú mi ni ọlọ́ni ká kí àà bá wù. wọ́n rí bí gbé fà ìkara wọn. àjàlá ò wọlé sùn ni. oorun ẹ̀wẹ̀. àbẹ̀rù ń báyìí. ẹ̀rù ṣá èmi àtẹ̀rù àtijọ́ mú mi nínú gbọ̀ngàn níní ẹ̀rù ò lè bà mí mọ́. kí ló wá dé. tí ẹ mú rò ó nígbà tó tún fẹ́ kó wàhálà tèmi tó fẹ́ kó sáyà tó ní kí n mọ bọ́ lọ síkò. kò wá yẹ kí ìyẹn mọ dààmú ọkùnrin ìrìn àjò wa ti di àjọ rìn ọ̀rọ̀ wa ti dàbí gbígbìn bá fà ìkara wọn àtẹ̀lé mm. wo èmi àtàwọn ọ̀rẹ́ mi àti fikùnlukùn a ti pinnu láti mú ẹ lọ sẹ́kọ̀ọ́ a dẹ̀ ti dàárò wípé tá a bá parí ìwé tá à ń kọ lórí ìtàn ìgbésí ayé ẹ bàbá tẹ̀ jáde tán ó ṣeé ṣe ká rówó láti gbé ọ lọ sókè òkun ibi tó máa ti ṣètọ́jú ojú ẹ. ìyẹn já sí pé mo tún lè fojú ìrìnà. ó ṣeé ṣe. Ah, ló bá wá ṣeé ṣe yóò wù mí kí Elédùà ṣòun méjì fún mi. bíi ti báwo. kí n fi ojú rí ojú rí àwọn òbí mi àti arẹwà ọkùnrin tó mú adùn wánú ayé mi. Hmm. adániwáyé ajé ó ṣeé ṣe ó dà já wọlé lọ. àjàlá mo kí ọ kú oríire òní o ibi ajé gúnlẹ̀ sí ládé yìí. Ah, bàbá tẹ bá rí ilé wọn kejì nǹkan ìyẹn tún dáa ju eléyìí lọ. Ah, ó dáa o. Ah, bí ìga o kí ló mú ọ àjàlá. òru ló mú mi nì. àbò fẹ́ ṣe gá. èrò pé gá ni atẹ́gùn ooru ta kí n lọ gba tẹ́gùn. àmì tọ́ba ẹ̀jẹ̀ lọ gba tẹ́gùn ta dìde sókè mo gbà báyìí máa bọ̀ máa bọ̀ báyìí kò séwu máa bọ̀ báyìí máa bọ̀ báyìí àwa méjì la wà lọ́dọ̀ rẹ̀. abẹ́ ìka jókòó. jẹ́ mu débi tí tẹ́rù òfin ní ibà kí kí n wọlé kí n yọjú sáwọn àlejò rẹ ọ̀hún ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ó ah, jù bẹ́ẹ̀ lọ wọn ah. ṣáà ní wá lásán. Ah. o tiẹ̀ sì máa ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ ìdí rẹ̀ tí obìnrin fi ń jórúkọ ọkùnrin. ìdáhùn sí ìbéèrè yín di inú ìwé tá a kọ lọ́wọ́ tá a bá ti tẹ̀ jáde. ó ti dà bẹ́ẹ̀ ọ wá bàbá mi tí ó kówó kalẹ̀ fún ọ ńgbà náà. Hmm, hmm, hmm. ẹ kò ní fẹ́ ṣe yẹn wọ́n jọ ọ́ lójú. ìgbà mélòó máa fi wọnú àpò owó yín ti máa kó ohun tó ń. ìwọ. Ah, ẹ kú jókòó ẹ̀yin èèyàn wa ẹ ǹlẹ́ ah, ọláwálé kọ́ yìí. Ah, ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ ṣùgbọ́n kò dàbí ẹni pé mo rí ojú ìrí o. àwọn ní ọgá awakọ tí mo náà pàdé nígbà wà ní àpòmù. Ah, ah, ah, ti jẹ́. lápòmù àbí lọ́nà àpòmù ẹ má dáa bàbá ẹ mọ̀ pé kò fi lójú ọ̀nà. Eh, ọmọbìnrin arẹwà tó polówó ẹ̀ fún mi ń mò ń fẹ́ gbatẹ́gùn. ẹ jẹ́ kí hmm. oúnjẹ wà ẹlẹ́rìí dòdò wà nkóhun tẹ́ ẹ bá ti fẹ́ ilé nílé yín ṣe é ti gbọ́ ẹ káre. Ah. ìwáyẹmí wọ́n ní òru mú ẹ ló ṣe bọ́ síta. bẹ́ẹ̀ ni tí mo ṣe jókòó sínú ilé ìlú ronú mú mi mo wá ní kí n bọ́ta kí n wá gbatẹ́gùn mi láyìn ẹ ó dà bóyá ká wọnú yàrá mi afẹ́fẹ́ tó nípọn ń fẹ́ wọlé láti ojú fèrèsé ó dẹ̀ tún ní èrè àjogúnbá kan tí mo fẹ́ fi wọ̀ èyí tó jọ èyí tó sọ ní ayélabọ́lá bẹ́ẹ̀ ni bàbá mi sì ti sọ̀kalẹ̀ wọ́n ti béèrè ẹ̀ máa mú bọ̀ ẹ rọra ṣe. kò sí nǹkan kan wájú máa bọ̀. bàbá mi àjàlá rèé. àjàlá lòun fẹ́ rẹ̀ jù nínú yàrá mi àá padà sáàrin yín láìpẹ́ kò burú rọra o ǹlẹ́ bá ṣe jẹ́jẹ́ wẹ̀ ǹlẹ́. ǹlẹ́ rọra ṣe jẹ́jẹ́ wò ah. ah. ah, àbí kì í ṣe àjàlá tó sọ̀rọ̀ rẹ̀ fún mi rèé ni. òun náà ni bàbá òun ló jẹ́ kí gbígbé wa kó rọrùn nílùú ta lọ àwọn aráàlú wa ní aromire lọ́hùn wọ́n mọ ìyàtọ̀ fún ròyìn tẹ́ ẹ̀ mọ̀ ń gbọ́ nípa wa ní ìsìn láromire pẹ̀lú ìfẹ́ ìrọ̀rùn ààbò sì wà tó dájú tẹ́ pé kálukú ń lọ wọ́n ń bọ̀ ní tí ò sí wà kẹyàn lóde. kó jókòó àjàlá mm, ṣafẹ́fẹ́ bíbá ìsun gbọ́ ṣó o nígbàgbọ́ wípé bàbá mi ní onírúurú èrè ìṣẹ̀ǹbáyé tó lé ní igba nínú ilé yìí hmm. wọ́n ní yàrá tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n kó gbogbo rẹ̀ sí kò wá sí ibi tí bàbá mi ò lè dé ní gbogbo àgbáyé nípa rírà àti títa àwọn èrè ìṣẹ̀ǹbáyé bàbá mi fẹ́ràn wọn àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ bí wọ́n bá ń wá ẹni tó mọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ wa bàbá mi gbégbá orókè. èyí tó wá ló fẹ́ fi hàn mí kọ́. àkùdà ẹ dúró bí n bá mu dé báwo ló ṣe fẹ́ mọ bí wọ́n ṣe jọra sí. kò lè tó bá wọn nígbà tẹ́mi bá ti fọwọ́ mi kàn wọ́n mọ̀rú ẹ̀yà tó jẹ́ àti tó fojú jọ. ó dà mọ́ ń bọ̀. tí n bá tún gbọ́ orúkọ mi wúrà ọlá lẹ́nu rẹ ah! ilé agajọ ẹ lọ. àní ọwá mi. gbogbo ènìyàn ló ní ibùsọ̀ tiẹ̀ ibùsọ̀ ti tèmi ni mo dé yìí o. ah èmi ọmọ kò lù tó yìí o akọjú èmi ọmọ kò lù tó yìí o akọjú. ẹni bá gbígi ọdán láyé ń dán fún ẹni bá gbígi ọ̀gẹ̀dẹ̀ láyé ń dẹ̀ fún bí ọba gbígi ọ̀gẹ̀dẹ̀ ayé á dẹ̀ fún àwọn bí ọba gbígi ọ̀rọ̀ ikú ọ̀rọ̀ báyìí ló bá ká inú fún àyà fún fojú kò tí ọ mo ṣe mọ̀ pé ìlú mọ̀ọ́ká ni bàbá tó bí lọ́mọ wúrà ọ̀la san tí ó sọ jẹ́ n kúrò ń bí. ó dá ọkọ mi mo ní ìrọ̀ ayọ̀ fún un. tẹjú ma dáadáa imú rẹ tó ń wò yìí ta ló fi mú jọ. ó fi mú jọ wá ìrẹ́ ló fi mú jọ. kàlàbúrò wèrè ṣé lè jọ mọ́tò bàbá ẹ̀ ẹgbẹ́ bá wa ṣọ́kọ. ẹ má bínú ẹ má jẹ́ ń gbé bẹ́ẹ̀ ẹ dákun ẹ bèè lọ́wọ́ àwọn ọmọ wa kan lè jẹ́ ẹ gbé bẹ́ẹ̀. èmi ò rò pé wọ́n wá láti wá bá a dogun kan wọ́n mi ojú wọn tutù. pẹ̀lẹ́ olómi tutù. mami ṣé ká fin. kò gbúdọ̀ dúró ẹ fin ni o ẹ fin gidi tẹ́sẹ̀ rẹ̀ ò ní balẹ̀ kò ní dáa fún bàbá tó bí ọlọ́mọ ó lè sí ọmọ ni o kò lè dáa fún bàbá ẹ̀ ọ̀fẹ́ kọ́ pa ẹ̀kọ́ mi lọ́wọ́ ìkàlà àwọn èèyàn ìkànnì wọn mo gbẹ̀san. attention everybody this is nurse Kebe from Kebe's clinic. ọmọ mi ò lórí bíbú mi wọ́wọ́wọ́ irin mi lórí irin mi lórí orí mi kan orí mi kan mo fẹ́ agbágáréjì lọ wa yìnbọn lù mí ní gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ìbọn wọlé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. yẹ́ẹ̀ bọ́ọ̀bù bọ́ọ̀bù. boss there is a problem gbogbo encyclopedia ìyá yìí kò fọhùn rárá rárá. ibi tí mo lọ gan ni ṣerú mọ̀ tẹ́ ń wulẹ̀ tẹ́ bá gbọ́ wá mi lọ èpè ìṣìlẹ̀ tí mi wọ́n ti gé lọ́mọ ìgbà kankan mà tó sunlẹ̀ tí bá ní hallelujah òun á ní òkè tí bá ní amen òun á ní òsánà. emergency eh. doctor at Kebes clinic what is our first rule. seven dying patients. hey doctor. Hey. ọgá ẹbí lójú. tọ́jú ẹ̀mí ẹ̀. àbókí àwọn èèyàn tó ní ara wọn yàrá. nàjí sùn gbọngbọngbọngbọ iná mi nàjà mi ò náà iná wẹ̀. ọ́fíìsà ẹ bá ń sùn wọn ni ọjà ń jẹ. ariwo ẹ wọn máa ń jọ lé epo kò dẹ̀ lè ra wá níta. ọlọ́run ìpè mi ò gbógun ti àwọn tó ń gbógun tì mí. ọlọ́run ò lè gbógun tọ́ torí olúwa ń ṣe gbógun mi torí ogun tó máa padà já ẹ ajuto ogun jíjà àti gbógun mi náà confam ló ń jáde. ẹ mọ́mí jí o family planning. ẹ dákun ẹ bá mi pè náà skébé skébé skébé skébé skébé. jẹ́ mi bá ń sọ̀rọ̀ ṣé rí ẹ tiẹ̀ wá rí nísìn bí ẹ bá ṣe ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nígbà kan tó fi jẹ́ pé. bàbá wa kọ. kí ló dé ẹ ń bá béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ díẹ̀ gbọ́ jẹ́ ń bá wọn sọ̀rọ̀. wọn yín tó bá wọn. wọn ò bí mi tó bá wọn. mo bí ìwọ ìwọ ìwọ ló fọkàn sí. àṣé irọ́ lẹ̀ ń pa fún mi láti ẹjọ́ yìí pé ìlú apòmùlẹ̀ wà irọ́ arómirẹ́ ni arómirẹ́ ni. ní gbogbo bí mo ṣe kìlọ̀ fún yín tó nípa ìlú arómirẹ́ àṣé tí ìkúnlẹ̀ ẹ̀kọ́. Ah! irú ti dà. ọlájúwọ̀n. àjàlá èyí tí mo ná jọ ẹ̀yà tí mo rí nínú ilé rẹ̀ rí. ẹ̀ ń dà. òun rè mí. n ò mọ tí bàbá mi sọ. Ah! Ah! bàbá mi ọ̀làjú wọn. dadi ojú o ah, ah, dadi ojú bá ní rẹ. Ah. babolóye dadi ọ̀làjú wọn ọ̀làjú wọn. Eh, ayiwo ẹ ń bá fojú kan bí inú rẹ ọkà bùkún ọ̀làjú wọn ọ̀làjú wọn báwo lẹ ṣe rìnnà kó Dìbàjẹ́rẹ́. àti kékeré lọ láti wù mí ọ̀jẹ̀yẹmí lorúkọ tá a sọ mí ìrìn àjò ajé ló sọ mí di ajé là ń wá ọ̀jẹ̀ ní mí mo sì ti fi kékeré mọ fá mo tún dàgbà gbẹ́yìn kò lè mọye odò tó hù. ẹ̀kọ́ òwe mi wọ̀ mọ́ owó ló wù mí kí n ní bóyá kí ìwọ kúkú wẹ̀kú kátọ́kùn rẹ wá máa dún lemọ́lemọ́ kí èmi èmi ajé là ń wá kí n wá máa náwó fún ọ bí ẹlẹ́gà. ọ̀jẹ̀ wù mí má pè ń bá mọ́ mo pé ọ má pè ń bá mọ́ má pè ń bá mọ́ látòní lọ ajé là ń wá ló kọ mi ni wọ́n bá wá béèrè mi kó wí fún ọ pé mo ti rìn jìnnà lé kí ẹnikẹ́ni má wá mi. bó bá pẹ́ bóyá nígbà ìbájégún wà. ó ṣeé ṣe kí n padà wá. jẹ́wù mí. láti ọjọ́ yìí ni mo ti kúrò nílùú bàbá mi àròmìrẹ́. ọ̀jẹ̀wù mi. Ah! mo sọ bẹ́ẹ̀ mo ní mo mọ̀ ọ́ ọ̀jẹ̀ wù mí ọ̀jẹ̀ ọmọ mi mọ́ èmi ní tàlàbí tá a jọ gbé ní kékeré ní arúmi rẹ. tàlàbí. èmi ni. ẹ dákun ẹ mẹ́jẹ̀ ń kú ẹ mẹ́jẹ̀ ń ṣe báyìí kú. o a padà sílùú wa ta ti wá lọ́hùn eléyìí kọjá òye mi o àìbá a bá padà sọ́hùn o. àjàlá àjàlá ẹ má ṣe mi nìkan lẹ o eléyìí kọjá òye mi o ká padà sọ ni o. Àjàlá Àjàlá Àjàlá ah, ojú mi o yé ojú mi o ah, ojú mi. ewu ń bẹ lóko lóńgẹ lóńgẹ fúnra rẹ̀. àwọn sango sọjà láyé abáralé ní abẹ́rẹ́ èrò ìwọlé. arákùnrin tó bá lẹ́mìí ara rẹ̀ lò ọ́ jẹ́wọ́ ni o. ń jẹ́wọ́ bọ̀ okun ni ò sí. ọ̀wà ni. ajé ọ wọlé sùn ni. oorun ẹ̀wẹ̀ oorun a máa kélé bi. Hmm. àmọ́ o mo ti rí ọ̀nà àbáyọ iṣẹ́ ti dé ọlá sì ti tọ̀ wá wá <laughs> lọ́nà wo má kánjú àjìjọ máa débì kan lọ́la òde òní. olódùmarè o sì súré bá wa kán òru gànjọ lójú kí fẹ̀rẹ̀ mọ́jọ wá gbojú ọ̀run kan. Ah! mọ́lá mi jìnnà ojú máa tó mọ́. lọ́la yìí lọ́la òde òní. ilẹ̀ o ò sì mọ̀ kíákíá dákun. bóyá bá a bá tètè sùn ilẹ̀ ó tètè mọ́. Hmm. a tètè sùn la tètè jí. ọ̀dà tẹ́ bá lè wá èrè ìṣẹ̀ǹbáyé tó dájú tó dájú dáadáa a jẹ́ pé àkọsẹ̀jáyé ẹ̀yin méjèèjì ó owó àtọ̀là dání bóyá gẹlẹ mo tí mo máa fún ẹni tó bá wá rí o. rárá o olóyè. ẹ mọ ẹsùn mọ bí. ẹ wo ẹ má wulẹ̀ pariwo kò ní sọ̀rọ̀ ẹ ẹ tètè bọ́ sílùú kìlù tẹ́ ẹ bá mọ̀ kẹ́ ẹ lọ wẹ́ èrè ìṣẹ̀ǹbáyé rí ẹ wo àníjú ọjọ́ márùn-ún lọ o tá a fi ránṣẹ́ lọ sókè òkun ẹ̀dẹ̀ ráwọn èbó tí wọ́n ní ká fi èrè ránṣẹ́ wọn ò ní àsìkò láti fi ṣòfò rárá ẹ gbọ́. adétọ́. Ah, bàbá mo ń wò pé ṣé ẹ nílò ju èrè kan lọ ni bóyá ká kó bíi mẹ́wàá wá. Mm rárá o ẹyọ kan ṣòdodo báyìí la béèrè ah, fún o ah, tá a bá wá rí èyí tẹ́ ẹ gbé wáyé tá a fi ránṣẹ́ táwọn èèbó fẹ́ràn rẹ̀ ó ṣe é ṣe kọ́ tó ní kẹ́tù gbé mi ràn wá. Ah, jẹ́ wọ́n fẹ́ràn rẹ o <laughs> jẹ́ wọ́n fẹ́ràn rẹ o. ẹ̀yin ẹ tètè lọ. èmi àti Àlàní pinnu wípé kárìn lọ́tọ̀ ẹni tó bá kọ́kọ́ rí èrè gbé wá ló máa gba owó táwa méjèèjì ó jọ pín ní ọgbọọgba. alani mórílé bẹ̀rẹ̀ èmi mórílé ìlú bàbá mi eléré ìṣẹ̀ǹbáyé ìlú arómirẹ́ ọjọ́ mẹ́ta ni mo fi ṣe alamí ìlú arómirẹ́ láti mọ èrè ìṣẹ̀ǹbáyé tó dàgbà jùlọ ojúbánirẹ́ ni gbogbo ènìyàn mẹ́nubà wọ́n kì mí nílọ̀ wípé ojúbánirẹ́ kì í ṣe èrè lásán èrè tó ní ìtumọ̀ ni. Ere alábẹ́ ẹnu àṣáásí tí gbogbo òrìṣà ń ṣáásí nínú. akápó akádá ó dilé olúwo àná. kò rọrùn láti rí ọmọ inú èkùrọ́ ṣòróró ṣùgbọ́n ó rọrùn fún olúwo láti sọ àtìrìn fún wa lójú ìbọn tó ń tàdá bẹ́ẹ̀ la gbéra tó dilé ara òní mi kọ́lé oṣó. èmi àrè èmi ní síátọ̀ nǹkan ju ikú má gàn jù bọ́ ọ bá dàgbà jù báyìí lọ ọ padà kú náà ni ọ̀rọ̀ rẹ ti yé mi ah, mo sì mọ tí ń sè ọ́ ó kéré ẹni tójú rẹ̀ ríbi wo gbàlá mi gbà kọ́ ọ bá ń fọ́ lójú méjèèjì <laughs> já lọ gbà ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o. Ah, ah, ah. wo mo ti gbede eré ìṣẹ̀ǹbáyé tó ju gbogbo èrè lọ ojúbánirẹ́ èrè. òfúùtù fẹ́ tẹ̀ òfú ọjọ́ kejì ọjà wo ọ̀rẹ́ rẹ mọ̀ ti gbére tó jọjú wa mo sì ti gbowó fún oore àjí ọ̀gúngún nísọ̀ Eh, eh, eh, a jẹ́ pé eléyìí ò wúlò mọ́nú ẹlẹgbẹ́rẹ́ náà dán ẹgbẹ́ ọ̀dọ́. láti fi ṣe kí ni wọ́n ajẹ́làwá wọn ò lásìkò láti fi ṣòfò rárá mo ní ohun tó ṣe pàtàkì láti ṣe kọjọ́ tó lọ. ọ̀rẹ́ mi a kú oríire. oríire ńlá ni. jẹ́ ká wá bí ká ṣe ìyẹn náà dáa.

rárá o mi ò fẹ́ yàn jẹ o ọgbọ̀n gbalàdé o kò burú bó bá jẹ́ pé bó o ṣe fẹ́ nù kò ti dànù. àmọ́ ká mọ́ parọ́ ọ̀rẹ́ gidi ni o bó sì yẹ kó rí lọ sọ o ṣùgbọ́n àdéhùn ni àdéhùn kó sì gbúdọ̀ yẹ. Ah, kò burú ọba tí mo sì fẹ́ nù. <laughs> kí ló ṣe ọ́. inú ń lọ mi inú ń lọ mi ó jọ bẹ́ẹ̀ ni pé mo fẹ́ ṣe gá. lọ dáwọ́ tẹ̀lé inú igbó. ọ̀dà ọ̀dà kọ́ ọ máa rọra nu igbó ọgbọ́. owó dé ẹ̀sìn bá òsì mo sọ olùdúbánirẹ́ sígbó. lójú ẹsẹ̀ náà ni mo yí ìpinnu mi padà ó ṣeé ṣe kí àwọn òyìnbó ránṣẹ́ fún èrè mìíràn máa tọ́jú èrè olùdúbánirẹ́ di ọjọ́ iwájú. bàbá ẹ mà wò. Ah! ẹ̀rí kan báyìí bí o ọjọ́ ọ̀la náà ló délẹ̀ yìí o àwọn ẹyẹkẹyẹ ni ọ̀wá fẹ́ràn rẹ sararin dé. ẹ ṣàánú èmi. bàbá kí láàrin rí ṣe sọ̀rọ̀ ẹ̀ nì. a di fa ni n ti fa bá ti láàṣẹ òun náà láàṣẹ. ifá ní ká nu àjàlá pẹ̀lú aṣọ funfun àtomi ká fún sínú igbá funfun lẹ́yìn èyí ká fi omi yìí bọ́ arákùnrin yìí lójú ni ìmọ́lẹ̀ bá dé. ẹgbẹ́ yóò ṣàlẹ̀ yìí báyìí o ìyá ṣe yẹ má jẹ ohun wà o àṣeyẹ ní ẹjẹ́ àṣẹ o ó ti rí bí o ti ṣe bẹ́ẹ̀ o tó ní tó lóòótọ́ pọ̀ sí ìbọ̀lẹ̀ ilẹ̀ gbọ́ o. lọ́dọọdún ó ti di àṣẹ ó sì ti di ìmùlẹ̀ awo láti máa ṣe ọdún àjàlá nínú ìlú wa lọ́jọ́ kẹta lẹ́yìn ọdún ojúbánirẹ́ pamọ́lẹ̀ pamọ́lẹ̀ pamọ́lẹ̀. láyé yóò nǹkan ò ẹ jẹ́ ká ṣe rere nítorí ọ̀la ẹ jẹ́ ká ṣe rere o nítorí ọ̀la àjàlá o alámọ̀ ire àjàlá o alámọ̀ ire alámọ̀ ire alámọ̀ tó mọ̀ rí ẹ̀rù màrí yé o jẹ́ ṣìkì láyé. àwòrán nílẹ̀ inú ń bẹ́lẹ̀